أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صل اللهم بارك على النبي المختار وعلى اله الاخيار وأصحابه الأصحاب ومن سن بسنته إلى يوم النشور ما بعد قال الشيخ رحمه الله تعالى وانواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان ومنه الدعاء والخوف والرجاء والإحسان التوكل والرغبة والرحمة والخشوع والخشية والإنابة والاستعانة والسعادة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا نحن الله سبحانه وتعالى يتظلم وباء الله سيدنا محمد صلى الله عليه وآله وسلم وباتي أدعوكم láti mú ètò yìí wá sí ààyè kan ìyẹn ká tún ó ṣe ń rọrùn fún wa nínú Ramadan a rí àlàáfíà ara àti ṣètọ́lọ́hùn a tún rí àlàáfíà àtàpọ̀ àtọ́fi ṣètọ́lọ́hùn títí tí ọgbà àwẹ́ fi pé tún wá fi ìtẹ́ rẹ̀ dá wa sí a tún padà sí àlùkọ̀ lẹ́yìn àwẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ṣe ìgbà ìbádà wà lọ́wọ́ wa gbogbo ìdíje tí ó kírun lóru ìtọrẹ àánú anụ aláwẹ̀ lẹ́nu àwẹ̀ gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀ káńgbà nípa tọrọ lóore níwájú ọlọ́run oṣù náà èyí tààrà títọrẹ lóore táyé àlùkìyàmù èyí tọ́lọ̀ mọ̀ wa àwọn àtẹ́lẹ̀ kọ́ ọ́sìn ọkọ̀ wọ́n a máa ṣe orí ní oṣù bíi mẹ́fà يسألون الله سبحانه وتعالى القبول للعبادات wọ́n fi máa bẹ ọlọ́run tó ọlọ́run àgbà sí ọlọ́run náà ní gbogbo sàárì tá a jẹ àrùfá ti fún ọlọ́run náà ní gbogbo sọ̀rọ̀ ti wá tá ń ṣe ẹnu àbí kò sí rọ̀ à aláwọ̀ lẹ́nu gbogbo tàbí á ti wá àwọn ọlọ́run wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa wọ́n akórídó sì mẹ́fà lẹ́yìn Ramadan wọ́n fi máa ṣe eléyìí oṣù mẹ́fà tó bá wá kò ṣọ́rọ̀ mọ́dọ́nù ó tó dé oṣù máa fi ọlọ́ pé ọlọ́run yóò gbà wá láyé yóò gbà wá láàyè wa yóò gbà wá lálàáfíà ara ṣe sí wọn nìyẹn àwọn náà fi ń pè wọ ọlọ́run taqabbal minna innaka anta as-sami'ul 'alim wọn lọ́ba ìfẹ́ olùgbọ́rọ̀ olùmọ̀ nígbà tí ó gbà ní ìbádà fún ọ. Ìgbà lè nínú ìbádà tí ò ní sí kan ló ti ṣe rí rẹ̀ fún wọn ọlọ́run ọba. Ìpáyà ọlọ́run la fẹ́ oṣù yẹn àwọn wọn ọlọ́run síwájú láti bẹ̀rù wọn ọlọ́run ọba pa náà. Wọ́n kàn wọ́n fún wa balẹ̀ wípé àfi tí kò rí bẹ́ẹ̀ wọ ọlọ́run nahnu adillah afaqru al-ibad ẹni ẹ̀sìrẹ̀ ni wá ó máa láwọn tí wọ́n ká ní ṣáàjì nínú ẹrúsìn rẹ àwọn láti ń jẹ́ olùsìn jùlọ lọ́ndàmù ìdálùwọ́láyà wọ́n ṣàyọnu sí fún wa dábàá nínú òsùn wọn ṣẹ́ rí wa lọ́jọ́ tó wò ní wúlò ọmọ ò ní wúlò agbára àti kò ní wúlò àti tó bá pàdé ọlọ́run ọba ìlú ọkàn tó má kò níbi ẹbọ tí ń bí iṣẹ́ rere kò ṣẹbọ nú ọlọ́kùn tó bá ti má kò ní ẹbọ kò ní ṣẹbọ sọ́lọ̀ níbi iṣẹ́ ìdáadáa ọkàn tó bá ti má sọ́lọ́run kò ní mú ìlànà ní ìgbà tí fi ṣe lọ́run ìlànà sọ́lọ́run bá rántí wa lọ ọlọ́run bá fún ìgbà ìgbani ìbàdàn fún wa níbi tí a sọ̀kalẹ̀ sí rọmọdọ́nù ó ti dé ونفي الشيخ الداعية السلفي محمد بن عبد الوهاب عليه رحمة الله وبرك منا من شيء بسيط يتعفين في لون لدى إسلام àsọnú àwọn ẹ̀sìn míì táwọn ẹlòmíì mú lẹ́sìn lókè ìtẹ́ àmọ́ nínú ẹ̀sìn ìsìláàmù tiwa ìyẹn tó jẹ́ ẹ̀sìn tó lọ́ọ́ fẹ́ gbogbo àwọn ànẹ́bì rẹ̀ níṣẹ́ tó jẹ́ ìtọ́nà sọ́nà gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ níṣẹ́ ìṣe ọmọ kan hù wọ́n tààlà ò ní yọnu sí ẹ̀sìn yìí kéèyàn fi sìn ó sì tẹ́wọ́ gbọ́ lọ́wọ́ èèyàn tí ń jẹ́ Islam lábàásìn lọ́run lábẹ́ rẹ̀ ìran àwọn ìjọsìn kọ̀ọ̀kan yìí àti kámọ̀ sí ìjọsìn ni wọ́n sì gbé fún Allah subhanahu wa ta'ala nìkan. a ti yan àṣàdáyarí rẹ̀ lọ́tọ̀ nínú ìsìláàmù tiwa ní àbá ń jẹ́ muslim ọkùnrin muslima lóbìnrin àwọn ìran ìjọsìn yìí àìgbé ṣẹ̀dá ní ẹ̀yìn ọlọ́run àkọ́kọ́ nú ẹ̀ iṣẹ́ kan kò dákọ àdùá ilé ìdí rẹ̀ káàpù ló jẹ́ nígbà tí bóyá alukọ̀ méjì sí bàtàwẹ̀ ó bẹ̀rẹ̀ àti ìyànjú ilé yìí kí lè tàn jẹ́ ọ̀rọ̀ ń sókí kájọ ara wa lébi ká kọ́ sẹ́yìn ìwẹ̀ tó dé ní sókí. àwọn arúgbìnrin wa lè níjọ́ náà wípé kí ló fà ó fi ṣe wípé àṣẹ ṣọ́ra ìmọ̀kùnlọ́ ta'ala nínú àtàkìlù tó jẹ́ ìpìlẹ̀ fún òfin ìsìn ọlọ́run tọ́lọ́wọ́n bò wọ́n ní òye rẹ̀ wọ́n ti àdùnáwò wọ́n ti ṣèwádìí kí ló dé a ní gbogbo iṣẹ́ ìbáàdà tó kùn wọ́n rọ̀gbọ̀ kú lórí àdùnáwò. lásìkò oorun ò tó èyí kì kódà ń bá kí irun lẹ̀ lásìkò rẹ̀ tó wọlé àti owó sọ́hìn ha. nàwọn àwọn àsìkò kan bẹ téèyàn ò bá jẹ̀rún téèyàn ń jẹ́ gbèsè sí ìyàn lọ́rùn téèyàn fẹ́ sá padà èèyàn gbọ́dọ̀ kírun láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀. bẹ́ẹ̀ náà ni dọ́rọ̀ mùbọ́ọ̀nù òde ìyẹn gbàwẹ̀ rọ̀mùbọ́ọ̀nù tí oṣù rẹ̀ bá wọlé orí já sí pé àwọn tí wọ́n máa ń máwẹ̀ lẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ kóṣù tó lé ni wọ́n fi ń tọ́ ṣe. bẹ́ẹ̀ ni lásìkò hajj ò bá tó láwọn ti ń múra láǹpalẹ̀ máa hajj yìí bí ò di ọjọ́ tí iṣẹ́ hajj bá bẹ̀rẹ̀ nínú oṣù tí islam náà fi ṣe hajj wà lè ṣe àmọ́ tẹ̀rí àdúà huwa silatu qawiyatu matina bayna al-abdi wa rabbih ó ní àṣepapọ̀ tó wúwo tó yí connection tó lágbára ní láàrin ọba dẹ́dà àti ẹrúsìn rẹ̀ tó dá lórí jẹ́ sí pé ọgbẹ́ tó bá nù ní máa ṣàdúrà yóò jára rẹ̀ kúò lára ọlọ́run ẹni bá ti jára rẹ̀ kúò lára ọba adẹ́ta tó dáa àlámàrí rẹ̀ yóò dàrú ẹni bá tó wá ń ṣe àdúrà yìí ó tún ṣe fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run wípé àdúrà yìí lágbájá yẹn jẹ́ àpè tá a bá ti ké tàmẹ́lò buráyé ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n ìbákan ni wọ́n bá ti pè wọ́n ń ta afẹ́kọ́ lọ́wọ́ bí á bùkátà fún wa àwọn bá wa gbé lọ wájú ọlọ́run fún wa bá wa sọ fún ọlọ́run kọ́lọ́run ti fún wa òun náà tún gbé gájí torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala kò fẹ́ lájàta láàrin ẹrú rẹ̀ tó dá sí òun níbi tí à ń béèrè tó wà kò fẹ́ lájàta ó fẹ́ kó mọ́ lọ́kàn kò mọ́ níwà kò mọ́ níṣesí wọ́n fi wà qualified láti ilé san tó wọ̀ níwájú ọlọ́run ní kó máa pè èèyàn tán dípò ọlọ́run a ẹ má gbàgbé wa nú àdúrà o lè yóò burú ìwọ náà sì ń ṣe ṣìṣì ẹ àmọ́ kò sí fọ́lọ́run ló gbé lẹ́gbẹ̀ẹ́ àbádáyá tí mo wá pè nǹkan mí lẹ́yìn ọlọ́run kí nǹkan yẹn kó mú oore wá fún ọ àbí kó ti aburú tí ń bọ̀ wá tí ò tí ì dé kó ti dànù fún ọ àbá burú èyí tí ń ṣẹlẹ̀ sọ ní ìnira kó bọ̀ ká kó إما دفع للبلاء المتوقع أو رفع للبلاء المتحقق ìdílé kejì ni ìyẹ́ tí ń bẹ́nu ṣòro tí ń bẹ́nu ìdàmú tàlẹ́ntí ó mú èèyàn kúrò ní yẹn ọlọ́run bá nìkan ni ìṣòro ń bẹ wàhálà ń bẹ tí yẹn ń wò lọ́ọ̀kẹ́ kò sí ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rù rẹ̀ jẹ́ kí ń pààyàn sára kó tó dé ẹni tó lè àvá àti ẹ̀ tó lè kí mọ́ ọlọ́run bá òun ló fà tó fi já sí ọ̀rọ̀ àdúrà kò lágbára nínú ayé àkọ́kọ́ ti ṣe wọ́n mú fún ọ̀rọ̀ àdúrà ti الجن وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا àti wípé dájúdájú gbogbo àwọn ààyè láti ń forí kalẹ̀ àti wípé gbogbo oríkèéríkèé ara wa táàfi ń forí kalẹ̀ fọ́lọ́hun ọlọ́run bá nìkan ló ní fala tad'u ma'a Allahi ahada ẹ gbọ́dọ̀ pẹ̀lú ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ pé ẹni kan pẹ̀lú ọlọ́run ọba ó túmọ̀ sí pé ìṣàdúrà ó kó oríṣiríṣi ara sínú ẹnu ló fi rí nígbà tí máa ń bẹnu ọkàn kan ẹnu tó fi rí yẹn ọlọ́run ṣàánú mi fún ìbéèrè orí wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oríṣiríṣi ara ni gbogbo tí ń di oríṣiríṣi ara tá a fi ń ṣiṣẹ́ sí yìí kò gbọ́dọ̀ fi sin ẹ̀dá kan àfi Allahu subhanahu wa ta'ala. Ìdáwà rẹ̀ fi wá nínú hadith tó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ìtìmọ̀ àbúrá sí gbà wá. sísì ìgbẹ́nu Bukhari àti Muslim àná Muhammadu sallallahu alaihi wa sallam ó ní òmìniritò àni áfì fàálà sábà àti àìhùn àti wọn parí látòkè sánmà wípé àwọn ìgbógun méje kan ń bẹ lára wa tí n gbọ́dọ̀ fi kálẹ̀ fẹ́yìn kan àfi ọlọ́wọ́n bá. alàlìjábùhá wà sáọ̀rọ̀ bìyẹ́ di àìlà àǹfẹ níwájú orí èèyàn àmọ́bí wá tọ́ka sí níwájú orí mọ́ imú ìyẹn ní ká bá lọ sùjúùsù oríṣi àkọ́kọ́ nìyẹn níwájú orí ìwà egungun ní mẹ́ńbẹ̀ ẹni tó bá lòun forí kalẹ̀ síwájú orí yẹn lélẹ̀ yányá mákà tó lè dá orí kò forí kalẹ̀ tó ó fi lélẹ̀ yányá wà á ṣọ́rọ̀ bìyà bìyí ìlà àǹfẹ̀ ànábì ń tọ́ka pẹ̀lú ọwọ́ rẹ̀ lọ sí imú rẹ̀ ó túmọ̀ sí wípé tó bá ti fi wájú orí ẹ̀ lónìí run àfi kínú náà ti gé yín kó lé mẹ́tẹ̀lú ẹ fi wájú orí lélẹ̀ láti kanlẹ̀ lórí irun kó wá yọ imú sókè imú àti wájú orí gbọdọ̀ lélẹ̀ papọ̀ ni ìyẹn jẹ́ egungun àkọ́kọ́ wọ̀lìyàdẹ́yìn ọwọ́ méjèèjì náà ti ń lọ sí júùdù wá sọ ọwọ́ báyìí tó bá sọ ọ́ báyìí lórí tùjúùd ọwọ́ méjèèjì yẹn ò lélẹ̀ ó gbé lẹ̀ yẹn kalẹ̀ báyìí ọmọ tamara àrùn tí ò bá sì gbé àpàtẹ́lẹwọ́ méjèèjì ó lélẹ̀ ni ó di mélòó méjèèjì ó di mélòó ó di mẹ́ta wà rúkúbátáìn orúkún méjèèjì náà yóò lélẹ̀ yányán wà ọ̀fàṣùwà ó di márùn وأطراف القدمين وأطراف القدمين etí kìkísà ẹsẹ̀ méjèèjì ọmọkà ẹsẹ̀ méjèèjì yẹn ètè etí rẹ̀ ó gbọ́dọ̀ kanlẹ̀ fọ́lọ́run ó fi wá nínú àwọn sífàtò sọ̀lá tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ìforíkanlẹ̀ wa lórí irun ẹsẹ̀ méjèèjì ni ó bá kanlẹ̀ àfi kí ọmọ ka mara àwọn yẹn kojú sí kébìlà kí ọwọ́ mara àwọn náà ṣe kojú sí kébìlà méjèèjì yẹn náà kojú sí kébìlà ni àfi kí bá ní làlúrí kan ló kù tí ò lè mú ọ ẹsẹ̀ rẹ méjèèjì ó kojú sí kébìlà pẹ̀lú wípé ọmọ ka ẹsẹ̀ méjèèjì náà kò gàrú rẹ̀ sókè níbi tá a ti ń gàrú rẹ̀. afáwa àgbà ibn Abbas radiyallahu anhuma tí wọ́n gba hadith yìí wá ìkan ń bẹ nínú àwọn ọmọ kéwu wọn tó jẹ́ kan lára àwọn sàdáàtù tàbírí àwọn aṣíwájú àwọn tí wọ́n fọwọ́ tẹ̀lé àwọn sọ́kọ́lábà bókọ̀ wọn máa jẹ́ Sa'id bin Jubair èyí ìkan nínú àwọn aláṣẹ ìlú mùsùlùmí sàǹkè ní Yusuf bin Hajjaj àti Thaqafi tó pa àfáà dáadáa ni àfáà yìí ó láwọn kan tó bí tó fi dájú pé ọba yẹn padà bá látàrí direct student ibn abbas ni ó ní sẹ́rí àyà wà annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada lónà òǹdẹ̀rí yìí tó bá fẹ́ kíra wa àgbọ́dọ̀ tẹ̀ kíra wa wọ́n tẹ orí kọ́dọ̀rọ̀ ìlèṣe tó tún wá tẹ egun ẹ̀yìn tó ń tẹ̀ lórí òkú ìfọlọ́run ó tún wá tẹ̀fẹ́ lórí láti kíyàn ìlèṣe tó tún wá tẹ gbọ̀nà yìí ọwọ́ méjèèjì tó ń dàdélẹ̀ láti fi ọlọ́run láti fi ọlọ́run ó tún wá dàdélẹ̀ láti fi kí èèyàn kan ìlèṣe pé okun rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí obìnrin ó tún wá fi kúnlẹ̀ kí èèyàn kan àìṣe àìṣe pẹ̀lú nọ́tò àyà yìí alimam sa'id bin jubair min afdal tabi'in hakada ọkọ̀ hadhihi al alẹ́mìlẹ́ gbogbo wà nígbẹ́nu tẹ̀sí ti gbogbo bàbá wa nílẹ̀ yorùbá kò fẹ́ sí kan náà bàbá wa tán jáfa wọ́n jó ní wà sí àtúnjẹ́ máa mú ìṣin wò ni ní tafsir al-jalalayn tafsir al-jalalayn níbi tafsiri ayà inú ṣúrọ́tù jí àkádà a hádà tàbí'ù bàbá wa kíra wa tán gbà náà ẹni bá wá pọ́ǹkì yìí torí ṣèlú ti ara yìí padà lọ lẹ̀ ẹ́lò míì àmọ́ níbi ìṣúra ẹni ilé jẹ́ ìrí àkọ́kọ́ tó já mọ̀ Kike. ọlọ́run bá nìkan bákan náà ẹ̀kọ́ ọlọ́run bá kì láti máa pè nǹkan mí lẹ́yìn ọ̀rọ̀ di mẹ́ta nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹyọ kan péré ló wọlé kápẹ́ ọlọ́run bá nìkan ṣoṣo òní wa anel masajida lillah kápẹ́ ọlọ́run bá nìkan ṣoṣo nìyẹn gbogbo tí bá ń dún yàn gbogbo tí yàn bá ń bá nìkan ní lójú má pè nǹkan àmì ìṣẹ̀lú ọlọ́run ní kúkú ń ṣàdúrà nígbà wẹ̀ monday and thursday nígbà àwọn ọjọ́ míì náà mo ṣe ń ṣàdúrà yẹn náà òfin ti bí náà lẹ̀ títún pe àwọn ayé ń pe àwọn àyà rẹ̀ ẹlòmíì ń gbà wípé bá lọ́wọ́ bá tó àwọn aṣọ ọlọ́run àti kí ẹ so oògùn tí oògùn ní máa ń fásìn kádùn àti tètè nínú ẹ bá ń ṣàdúrà nìkan àdúrà máa ń fẹ́ kó tó gbà ẹ tó oògùn tí àdúrà ní ò lé o oògùn ní ó lé àdúrà láre kó tètè gbà àwọn ìgbàgbọ́ ẹbọ kẹ́mi mùsùlùmí yorùbá kéèyàn pa ìwà kìfèrè papọ̀ mọ́ ìmánì wọ́n pa ìwà ẹbọ papọ̀ mọ́ tàwí ó wá ní wọ́n kúnra wọn lọ́wọ́ ilé yóò lọ bẹ́ẹ̀ ilé yóò wọlé àdí tó wá sọ wípé ó kalẹ̀ pọ́lọ́n ti nǹkan mí nípìnlẹ̀ ní ọlọ́run méjèèjì yìí ní sọ́yìn á di ẹni tí ń ṣẹbọ níwájú ọlọ́run ọ̀dà yìí ó dà bá sẹ́yìn bá gbà wọlé ó dàbí fẹ́ẹ́nu tèèyàn bá gbà wọlé ó dàbí ìṣẹ́nu mọ̀lẹ́bí tèèyàn ti jáde bá gbà wọlé èyí tó wọlé ní ṣàkọ́kọ́ ọlọ́run nìkan gbégbégbé là máa ń kó àlámàrí wa ọ̀sọ́dọ̀ rẹ̀ àìkú rọ̀sọ́dọ̀ rẹ̀ mìíràn أين الإمام رحمه الله وثم يعني ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافر أني ما في الله من تياكو الله ومن يدع مع الله إلها آخر ẹni bá ń pàdúwà sí nǹkan míì lẹ́yìn ọlọ́run bí ya bùkátà rẹ̀ ó lè jẹ́ mọ́lápù kan náà màláìka ọlọ́run ní kókọ rẹ̀ ó lè jẹ́ ànábì kan náà àwọn ànábì ọlọ́run ní kókọ rẹ̀ láwọn tí wọ́n ń pè Ìsá ọmọ Mọ́ríyàm tí wọ́n ń pè Muhammadu náà Mùsùlùmá Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ní ìkẹyìn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó sì jẹ́ alápọ̀nlé jùlọ wọn tó jẹ́ wọn. Ẹlẹ́yìn ń pè ọlọ́run kó bí Láàbùrù ha nà òbí. Irú ẹni kò ní ẹ̀rí níwájú ọlọ́run fi rora rẹ̀ yọ níwájú Kò lè rí ẹ̀rí tó fi dìfẹ́ǹdì ara ẹ̀.

múlá lè wá sí nọ́ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì tó ní àdúrà àwọn àgbàlagbà ni àdúrà àwọn àgbàlagbà àwọn wo nínú àwọn àgbàlagbà tí wọ́n fún aládùúrà tí ò sínú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fún aládùúrà tí ò sínú súnà ọlọ́run sallallahu ọlọ́run ọba jẹni tọ́lọ́run ṣebí ìsìláàmù táwọn náà tara rẹ̀ jẹ́yàn yìí ẹni tó mú wá àdúrà tó mú wá làwọn ń ṣe yìí tí èdè lárúbáwá tí è ṣédè yorùbá àbídè àwọn elédè mi gbogbo tó bá ti kọ́ọ́lẹ̀ ní ogbólóhùn tó bá ti lé ní méje fúnra sí ìgbéjẹ́ ogbólóhùn lárúbáwá. tí ò bá ti wá jẹ́ gbólò lágbáwá ẹ̀ẹ́lẹ́ àfíìtì rẹ̀ sára ọkọ̀ ọlọ́run tí ò bá ti wá lè já sí tó jókọ̀ ọlọ́run tí ìyá máa jókọ̀ ìkánná àwọn àjànú àwọn ìyíká ìbòjú rí tó bá jẹ́ kò láti ní àwọn aráàfin tó lékún ojú mẹ́ta náà lọ ìwọ́fọ̀rọ̀ ìsọ̀fọ̀rọ̀ tí wọ́n ti dàrí rẹ̀ ó bá wá ìsìfọ̀rọ̀ ni ìlójú méje lọ ìsìfọ̀rọ̀ ìlójú méje lọ gbogbo tó bá ti ń jẹ́rù bá rí náà ìtìrù màzàwáìdì tó lè wọ́ láyé ó lè lé méje bá ti wá di ya kalikali kẹkẹrẹ bàbá báyìí ẹ̀dá fún yóò dìdí méje lọ ìyẹn tọ̀dọ̀ àwọn tí ó fẹ́ farajọ kú tí ó nìyẹn àwọn tó fi tó pera wọn sì dílẹ̀ tàlára àkájèrò ìjọ́tọ́lá lọ bá jèrò ńlé ọ̀kadà ló bá wájú ilé rẹ̀ ọ̀rọ̀gún lè lánàá mámàlà wá bá mámàlà yẹn ti tútù ó ní àbámi wí ó kẹ́rùfù náà là ń tú wá àbí kọ́ọ̀tù náà kọ́ ìjọ kìíní bá kìíní kan bí kò bá àkóṣe kọ́ọ̀lù ẹ̀tẹ́lẹ̀ kó kó mọ̀ kó mọ̀ bí ó wà nílò nígbà ó kì wọn náà lẹ́ ń dá kọ ẹ̀ wọn náà nìyẹn bá ti bẹ̀rẹ̀ sí ó àwọn àjànú tí a lè fojú rí yẹn àwọn àti wọn ló ṣe kí ni láti gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ẹ̀yìn bá bá rẹ̀ léwájú ọlọ́run láàbòrò hánà làwọ̀ òyìnbí kò sí àwíjàre fún ẹni bẹ́ẹ̀ tí ó bá fi rò níwájú tí ó fi ọlọ́run فإنما حسابه عند ربه nígbà tó wí pé ó ní mùsùlùmí lòun ìfìròsẹ́ rẹ̀ ń bẹ wájú Allah subhanahu wa ta'ala ó súnmọ́ kí ẹ má lè gbé ìdájọ́ pẹ́lẹ́bọ ilé lórí nígbà mi ó sì jẹ́ káwọn ọkọ̀ ń tò tiẹ̀ mọ́ ojú ṣé ó jáde náà gbogbo kó wá bá pàdé ọlọ́run yóò bá sì ròṣẹ́ rẹ̀ ó sì fún ọlọ́run níwájú ọlọ́run إنه لا يفلح الكافرون بو كفيري زمن نجري قول لا قولوا يا أي لا لا يفوز الكافرون بالنجاة من النار أو على مولي ذات نجا كفيري مولي أبا يكونوا يا الله بجمع قيامة فلوك الله سبحانه وتعالى ó parí àyà yìí pẹ̀lú àlùwàrí ìṣèlérí ìyà fáwọn tí wọ́n já láì mórè tí kẹ́kẹ́kẹ́ nínú ẹ̀dá ó jẹ́ àmà wípé lèyàn bá kí nǹkan ní ìlẹ́yìn ọlọ́run kó fòrò ló ń kó sí bá ti ní yá yá tó lẹnu tó wí yẹn kó já yẹ́yá láfífún ni o yá kẹrí yá wọlé àwọn fọ́màtì yá wahab kódà ó débi wípé orí ìyá ní oó kí ni kó tẹ̀ orí bàbá ẹ̀ lájúlẹ̀ ọ̀run oó kí ni kó tẹ̀ àwọn kan wọ̀nyí ẹja ń lòtẹ̀ dáadáa ọ̀ ọ̀fẹ́ hadith ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó náà já sọ̀rọ̀ ó ní àdùáhù mọ́kùlẹ̀ ìbáadà àdùáhù mọ́kùlẹ̀ ìbáadà mọ́kù là ń pè ní ọpọlọ nǹkan ní tí nǹkan jẹ́ nǹkan ìtí támọ̀ nǹkan tẹ́ ẹ no yẹn pé nǹkan ní iṣẹ́ kan ní bẹ́ẹ̀nù ẹ̀ ṣe fi ń tẹ̀mí ní tí mú ìbáradà mùsùlùmí tẹ̀mí náà ní kó jẹ́ tó máa ṣàdúrà. àdéhùn àwọn ni ká kẹ́kọ̀ọ́ bá sì máa ṣe àwọn ni ká wo ìlànà ànábì tó là kalẹ̀ láti máa ṣe àkọ́wà gbogbo ẹni tó bá bò ń kóra rẹ̀ mùsùlùmí àbí ojú ń súnnà tí bá ń dá síra pé àdúrà báwo àbí tètè rẹ̀ ń jùlọ pé àdúrà tó ń ṣẹ̀ka bá kọ́lẹ̀ fi parí yóò kórè bó bá wọn. Owó ni wọ́n mọ̀ ká kọ́lẹ̀ kò lé lórí inú àlámà rẹ̀. Yóò ti ṣe ní ṣéèkì yẹn. Nígbà tí wọ́n ní kò nídìí àdúrà rẹ̀ níjó ní ilé ẹ̀sìn àdúrà kì í ṣe kó wọn fẹ́ kò wá débi àti gbọ́ ìwé tọ́lọ̀ ti yanjú mú ọ̀rọ̀ káàdùrà ò ní yanjú rẹ̀ kò má kò má lẹ́yìn náà mùsùlùmí ọ̀rọ̀ gbọ́yé wípé àdúrà fún ara rẹ̀ ìbádà ni kí n tó béèrè wájú ọlọ́run ọlọ́run ṣe fún ọ kò ṣe fún ọ ládàá kó ṣàdúrà ń bẹ ńlẹ̀ ká gbọ́yé wípé ìkírun wa ìkúmọ̀ sí wípé dandan ní ká ro orí ayé lára tí ń bá ilé kí ṣubú ìbáyìí owó òjì tí bá ilé kí lórí ìbáyìí ọlá ti dé tí bá ilé kí áfírí ìbáyìí tí ń tóbi láti mọ́ṣáláṣí ti pàtó ọkàn lẹ́wájú lè ṣe ní ẹ̀rí pé àìrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ ro àdúrà kódà kẹ́ ẹ pàdúrà sọrí ìkankan bọ́lá wọn bá gba àdúrà yẹn láti tó kó yí fún yín níta ní fẹ́ alihamudulilayi bí ò bá yí fún yín ní iṣẹ́ ìfẹ́ ó ti lè fi ti iṣẹ́ ìfẹ́ dànù àbúrò kan bọ̀ ṣé tí wọ́n mà ṣé gbogbo ẹ̀dá ló fọ́ lójú ọlọ́run nìkan lọ́ba tí ń ríran wọ́n aládùn àtọ́hùn tí kò fẹ́ kọ́ lẹ́yìn ìdí tí ìwọ́n gbàdúrà yẹn sí ni pé aburú ti ń bọ̀ tí wọ́n mà tó lè ṣe ti tó pa ọ́ lára àfi bọ́ mú kó lọ́nà wọ́n sì máa ń sọ wípé ọ̀dọ́ ògbà àdúrà tí yẹn bá ti fọ́lọ́hùn pẹ̀lú àwọn méjì ẹnu rẹ̀ pẹ̀lú àwọn orígun rẹ̀ fọ́lọ́hùn a máa gbà á فقال rọ́bù kú mú dèrú ní àtẹ́jìbẹ̀ lákù inna lalina ya stakbiru na al'ibadati sayadakuluna jahannama dafirin sayadakuluna jahannama dafirin ọlọ́run ni ẹ máa tẹ́pẹ̀ ní olúwa yín ilé òdòrò ní ẹtẹ́pẹ̀ ní àtẹ́jìbẹ̀ lákù àdáyín lóhun. Àmọ́ wá dẹ́jà ọlọ́run àníkò bá dá ọlọ́run síbi tó ń fẹ́ ló sì dá lọ síbi tó ò fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní balada kò sẹ́ni tí ń kò fún àdúrà ọlọ́ọ̀bà ẹ̀kọ́ alábòsí wákò wá ṣe jíjí náà tẹ̀ wá tẹ̀ tẹ̀ wí ọlọ́ ọlọ́run ni máa mú èèyàn fẹ́ ní rẹ́wẹ̀sì ewu tọ́lọ̀ ti kókó ó fi ṣàdúrà rẹ̀ tẹ́lẹ̀. ẹ̀kẹ́ àmúyẹ dáadáa ní náà tó òun kan tọ́lọ̀ sí fún ọ ó ṣe àpíṣẹ́dì tó ń ṣe yẹn tó béèrè kì í tó ń béèrè fún tí ò tí ì ṣe ó wá fẹ́ sọ ọdẹ ní kò ní mọ iye ọlọ́run ọba má kò yẹ kó rí bẹ́ẹ̀. إن الذين يستكبرون عن عبادتي gbogbo ẹni tí bá ń pagídí kò níbi ìjọsìn fún mi ọlọ́run ẹ̀rí ibẹ̀ yẹn ọlọ́run fi dùn á ó fi kò ní iná lẹ́jú ni yẹ̀sàkìbìrún àdùn àárí ṣàkàbẹ́ ó ní iná lẹ́jú ni yẹ̀sàkìbìrún àárí ìbáadà tí gbogbo àwọn kan sagídí kò níbi tí wọ́n sì ní ọlọ́run nígbà tí sẹ́ńtì ò bá ti ṣàdúrà kò sí lọ́run ẹni tí ò bá ti ṣàdúrà nígbà àkọọ́lẹ̀ ti fẹ́ òun ti ráyè àdúrà òun ráyè àdúrà irú ẹni bẹ́ẹ̀ ń gbé ìjọsìn jù lẹ̀ ní. Wọ́n fẹ́ fi jọ ànábì sàdúrà sí ikú ni sallallahu alaihi wa sallam abubakar ni umaru ni usman ni ali ni ọgbà àwọn sábà wọn ni àbó òsì náà ju wọn lọ àbó لا تزال تقرع الباب ما دام المستجيب لم يجبك kò níyẹ ò nígbò lẹ́ni tí ó máa kanlẹ̀kùn lópin ìgbà tẹni tó yẹ kó dáwọ̀ bá dìgbà. ọmọ kanlẹ̀kùn náà ni fún kan pa ni ẹni tó yẹ kó dáwọ̀ lóò dìgbà ń kò ní padà sẹ́ni tó ní pé ìwọ ló bùkátà sẹ́ni yẹn ẹni ò bùkátà sí wọ̀. yẹ́ ayé wa nẹ́ẹ̀tù antumul fuqara ila Allah gbogbo ẹ̀yọ́ ọmọ ẹ̀dọ́ èèyàn sáálíkà la jẹ́ olùsìlájẹ́ àyín ìṣẹ́ta bùkátà tọ́lọ́hùn àwọn tàwà bùkátà bí láàmà wá tapọ̀ sí àjíjẹ́ pàdé sí dáhùn àwọn náà ní àtipátì ìyà ọlọ́wọ́ yọ gbọ́bù lè máa ń sárọ́ta tó lẹ́hó lè máa ń sárọ́ta tó á lẹ́hó ọlọ́wọ́ bá a tí ẹrú tí ò bá bẹ̀ má tí ò béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ má. Wàbánú Ádámà yẹ ọ̀bọ̀ ìlà yóò sálọ. Ọmọ ànábì Ádámà ni máa ń bínú tẹ́lá tí ó nǹkan lọ́wọ́ ẹ̀. Kí ló dé mo béèrè tí ní à mí nìkan àwòrán yóò nílùú lọ sọ́dọ̀ rẹ̀ ni. Béèrè oúnjẹ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ kó béèrè lọ́sàn tó béèrè lálẹ́. Kí má ní ẹ̀ bá lè lòfin sọ̀rọ̀ ọjọ́ kejì tún bá lórí rẹ̀ lọ láàárọ̀ àfà nàìjíríà lè nà sẹ́yìn òpin ẹ̀kọ́ wá ó sì yí lára nìyẹn torí pé òun kọ́ ní provide ara ẹ̀ kọ́ ní provide ẹ̀ kò dágbára ní ní tí wò kó fi ń pa lára oúnjẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò sí wọn akọ nígbàdàn ọba tó jẹ ti tiẹ̀ ìjẹun tiẹ̀ tí ó sá àríṣìkì ọlọ́run bọ̀ wà ní church dísùkúhù lọ́rùn mọ̀hàdù kò lóòkò kò lálà àríṣìkì ọlọ́run tẹ́ gbòòrò débi wípé gbogbo tó kò fún ọ nínú ẹ̀ náà bí kò fún ọ ní ẹ̀ka náà náà ni ọmọ ọ̀hánṣọ́ ọmọ ẹ̀dá ìní máa ń bí ó tó bá ti ń jẹ́ ọmọ náà ìtútù ẹ̀ máa ń dùn mọ́nà ní kó máa pè ya Allah ya Allah ya Allah ya Allah nínú ẹ̀ á máa dùn púpọ̀. Àyà yìí, Sheikh Rahimahullah Ta'ala, ó tó fi ṣe èyí pé lára ìpìlẹ̀ ẹ̀sìn wa, mo ní àdúrà A ti gbọ́dọ̀ pé ìtàn míì lẹ́yìn Allah Subhanahu wa Ta'ala. Bàbá wa ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala tá à ń fẹ́ káàdó àwọn òkà àbí ká fojú tó àwọn májẹ̀mú kọ̀ọ̀kan ká fojú tó wọn. Àkọ́kọ́ nù rẹ̀ al-istijaba ìdúpájú sẹ́lẹ̀ fún fẹ̀sìn ọlọ́run. Àlòmí inú àwọn tí wọ́n pera wọn ní àpárá yẹn lónìí jẹ́ tìjàbà. Òṣèlú iná tàbí ní tìjàbà òun jẹ́ tìjàbà òdìdí sára bí ó kọ tó takora ó kọ ọkùn tó takọ ẹni ń jẹ ni kìí sì jáàbà kìí sì jáàbà bẹ́ẹ̀ ni kó ju fájú sẹ́ẹ̀lẹ̀ fófin ọlọ́run ẹni tó bá ju fájú sẹ́ẹ̀lẹ̀ fófin Allah subhanahu wa ta'ala ní ìjọra ọba lẹ́rìí ìṣàn ọlọ́run bọ̀ ní ta lóhùn kò ní fún bọ́lọ̀ ń bá sì dá lóhùn tó bá fún oore ẹ̀jẹ̀ ń sí ọlọ́ọ̀dá tó wájú pájú tẹ́lẹ̀ fún òfin rẹ̀ yìí ó gbàgbó dáadáa fún náà ni ó ṣe kò sẹ́lẹ̀ ní ìdí ó ṣe wọ́n ìdá sáàlẹ̀kà ìbáàdì àìní fa'inni sọ̀rí ìjíbù dáwà tàbí ìdá dàáni wọ́n yẹ tàjíbó rí wọ́n yóò mẹ́nu bí la'allahum yọ̀ṣùrù. Ìjọba méjèèjì yẹn ń bẹ nínú ayà yìí.

ṣùgbọ́n tó fi jẹ́ ìgbà tájú àwa yìí gbà ní pé àwa náà ò ṣetán láti sìn lọ́hùn àti ṣetán láti ṣèfẹ́ tọ́ lọ́hùn. ìyàtọ̀ lára àwọn èèyàn tí ń jẹ láàrin àwa mùsùlùmí ayé ìsìn àbáwọn mùsùlùmí tá a tẹ̀lé lẹ́yìn àwọn sọ̀páàbà àwọn àtẹ̀lẹ̀ rúùn dídè yìí ara àwọn èèyàn tí ń jẹ láàrin wa àti wọn nìyẹn. ọlọ́run bá ti ń sọ pé báyìí ni ẹ ṣe yóò kọ́ ọmọlúwàbí wọn lára ni ó yóò pàṣẹ mi ayé wọn lára ni ó mú òní wọ́n ti ṣe

يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر وعن ذكر الله وعن الصلاة fàhálì àǹtún mọ́ǹtàhùn ìjọ táyà yìí ń sọ̀kadà sọ́lọ̀ ní alọ́ tí ò da ìsìn ń gbé ìṣọ́ sísí ń lẹ́nu ó fẹ́ fi jájà alẹ́ kó dọ́ta alẹ̀ láàrin mọ̀lẹ́bí kí ẹ fi lè gbàgbé ìrántí ọlọ́run ẹ fi lè má máa kírun lásìkò rẹ̀ máa. fàhálì àǹtún mọ́ǹtàhùn ẹwà jáwọ́ bí tẹ́tùn bá tẹ́tì wọ́kùn lọ́dún mú mo rò ní kúnlẹ̀ kí n ta háìnà torí pé orí nígbà nílànà bí ìjẹ níjọ náà ara yìí ń sọ̀kalẹ̀ káàmì sì ń kà sáwọn sọ̀hábà létí mọ́rù sì ń gbẹnu gbogbo àwọn sọ̀hábà sọ̀rọ̀ ìṣẹ́kí ń ta àyìnà àtijọ́ o àmútímọ́ o àtẹmu funfun àtòwòrọ̀ àti pẹlẹbẹ àti gogoro àti gegele àti fonagao àti kòlóòsì ṣé kòlóòsì lẹ́yìn pé àti àmúmọ́ sínú ìrìkì ẹ̀sìn ìpínlẹ̀ sí ìpínlẹ̀ kólóòsì àbí àbí kòlóòsì àti tó kòlóòsì àti tó kólóòsì àti tó kòló àmọ́ kẹ́kẹ́ mọ́ àti gbó àti sìgá làmúmọ́ o. wọ́n ń gbé wọ́n lẹ́bọ̀ wá fún wa wípé àwọn tó ní àárọ̀ kòkó ẹmúnú lé àtàwọn táwọn gbọ́ àyà yìí tó sọ̀kalẹ̀ ń darí sí láti mọ́sálásí wọ́n ń sọ fún àwọn tí wọ́n ti gbọ́ rádà nínú wọn wọ́n ń sáré lọlé gbogbo òdùrọ̀ ẹmu tí wọ́n ní bọ́lá jùlọ wọn báyìí wọ́n ṣe ọmọlẹ̀ ní wọ́n kó oṣù ẹ̀mú dànù ẹbí wọ ẹ̀bọ̀n tí yóò bá ń sọ ni ojú mọ̀lẹ́ rẹ kó lọ́tì ojú mọ̀lẹ́ rẹ kò sí kíni gbàgbà ìlú bọ́lá tí bá lòun tún bá mú ọ wọ́n tún bá ọdún mẹ́jọ sẹ́yìn wọ́n pàrọ̀ ọ̀fẹ́ náà wọ́n lè kó bówó wá ìbí yára ẹni lòkú bàbá rẹ̀ ẹ̀yàn ọjọ́ ọ̀fẹ́ yóò kà mú iye tó yẹ tún bá tí á jàǹbá láti ara púpọ̀ lọ́rùn ti lẹ́dá wa lé àti káàkiri tún bá fò bí ẹ̀ṣẹ̀ láti lẹ́kọ́lọ̀ bó ṣe fún wa bẹ́ẹ̀ náà nígbà tí a ń yà wípé ẹbẹ́ lè fẹ́lé mẹ́rin ìyàwó gbogbo àwọn tó kù tó lé mẹ́rin yẹn kọ̀ wọ́n nígbà tó fi yẹn dé ẹlòmíì ní méje mẹ́fà mẹ́jọ ní àwọn pàápàá náà ìṣẹ̀lẹ̀ mọ́ nìyí gbọ́gbọ́ tàn bàbá nílẹ̀ Yorùbá náà bá jèmí náà àwọn kan kọ́ àwọn kó jọ jèmí náà wọ́n kó jọ náà ni ṣé jù mẹ́rin lọ. àtòfin tí ẹ̀ lè fẹ́ ju mẹ́rin lọ dé hánà bí kàá kó wá ń lọlé ìwọ ìwọ ìwọ ìpínlẹ̀ dùn ní tẹ́ ẹ lé lórí àwọn eléyìí. kí ló tẹ̀ wá náà àdìsí yẹn lé ikhtaru minhunna arba'a tẹ̀sán mẹ́rin nínú wọn ẹ̀wọ̀n yìí wọ́n ní àwọn sàhábà ni ẹ̀wọ̀n ìgbà kófin ẹ̀sìn ọlọ́run ti bẹ lára wọn àlébò tún ní ọmọ mi kẹ́ẹ̀sì ní kò mọ́ ti wọlé sí hmm, ẹsẹ̀ ta mẹ́rin kẹ́ fẹ́ràn ní gbogbo wọn. àbẹ̀nígbè ni mo kọ́ wọlé ẹni ló wọlé tẹ̀lé yìí ìjẹ́ ti mú wa náà nìyẹn tán sí rọ́mọkẹ́lẹ́ fẹ́ sì kẹrin ìlú rọ́mọkẹ́lẹ́ ti wá gbé wa sókè lẹ́yìn rọ́mọkẹ́ rẹ̀ látòrí àbùkẹ́ ọ̀tálẹ̀ àwọn onímọ̀ lọ lé bàbá wọn. ìbáàjẹ́ tó fẹ́ láti ẹlẹ́kẹ́ ẹ̀dómi ẹ̀ ló láì dìjú ìbáàjẹ́ tó fẹ́ náà ni òun ó padà sí lòdì ẹ̀ tó tẹ̀sìn ọlọ́run ni lẹ́nu kéré àwọn tẹ̀sìn faramọ́ náà lẹ́yìn náà nìyí ọlọ́run sì ti wà náà rọrùn náà ló sì ń kún un lẹ́yìn. tẹ̀rí ẹ mọ̀jà fáwọn sọ̀hábà káyín ìgbẹ́ ní bá ń fi àwọn sọ̀hábà náà ní ṣeré nínú ẹ̀ tó dùra rẹ̀ mùsùlùmí tí ò mọ rírì wọn ìsìláàmù gan ò yé ẹ tí ìsìláàmù ò bá yé nípa àwọn sọ̀hábà káyín ẹ gbọ́dọ̀ yí mọ́ ní ò bá yé ní ò ní mọ́rú sacrifices ìfarajìn káwọn àbá ní lórí ẹ̀sìn yìí lọ́wọ́ jìlá ilẹ̀ àti gbọ́ pé kàn ń sọ wípé nígbà tó tẹ̀sí ń wá àwa tí wọ́n bá kọ́ ọ̀lẹ̀ yẹn láti wá lọ́kọ̀ mi táwa ní lọ́kọ̀ mọ́ Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ọlọ́ tó mọ̀ wò wípé tí kò ní advert result kí ni nǹkan èsì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ palára wá ìfẹ́ ọlọ́run ni. Bẹ́ẹ̀ mú èmi àtẹ́lámà nínú ìfẹ́ ìfẹ́ ọlọ́run ọlọ́run bọ̀ lárí dìde ó sì ní àlàáfíà ara dáadáa ó ń láìkì àdúdù púpọ̀ yóò ká àwọn pé súnà tó wù jù láyé súnà ìyàwó mẹ́rin ló wù jù gbogbo tó kùnú súnà yẹn a máa ronú sí i káyà àmọ́ kùránì ní fáńkì ó máa kọ́ bá làkún nínú ìsáì mọ́tíná wá sùlátà wárò bá ẹ kàájẹ́ parí lẹ́rẹ̀ẹ́yìn ìhà ọlọ́run fún wa lẹ́tọ̀ọ́ yẹn àwa mùsùlùmí lájọ́ ọkùnrin àmọ́ fẹ́ yín rẹ̀ ní lórí mẹ́rin yìí ẹ̀ka túnà ní ìsílé tí ló fẹ̀ sí ọlọ́run kò nílò. ṣùgbọ́n ló fi dàbí gba wípé àbá ń ṣàdúrà àdó òfẹ́ gbà mọ́ wípé ìṣàlófẹ́ ẹ̀sìn ọlọ́run ti wa náà ó ti di kíkọ́ àti ń fọwọ́ kékeré mọ́fẹ̀ẹ́sìn ọlọ́run àkàkùnmá mo sì bọ́lọ̀ fún ara rẹ̀ gan náà àmọ́ rírì rẹ̀ máa àwọn kan yẹn kárùn sí nípa tó jẹ mọ́ àdúrà ẹni bá ti ń bẹ ọlọ́run ọba lórí kankan nínú tí ń gbàdúrà jẹ́ láti òṣìṣẹ́ àti ọ̀rọ̀fìn kí ẹ máa jákun mọ̀lẹ́bí nínú àwọn ìṣẹ́ ńláńlá ni afẹ́ kádùá tó bá ń ti máa gbà tó mọ̀lẹ́bí mára o wọ́n bá ń já o kó lára wọn tí ó máa yé wọn wípé bàbá kan ló jọlẹ̀ ní àti yín ìyá kan ló jọlẹ̀ ní àti yín bóyá sírù kan ń bẹ níbi ìso mọ̀lẹ́bí pọ̀ wọn náà ni tí ń ṣe ọlọ́run fi sọ wípé gbogbo ẹni bá ń so mọ̀lẹ́bí pọ̀ ọlọ́run bò ní dúró nípa rẹ̀ ó parẹ́ yóò ń ta òlá ń fi rẹ̀ àǹfààní kìí ṣe bọ́lọ̀ ń fi kún ọjọ́ orí rẹ̀ o torí kó sokùn mọ̀lẹ́bí pọ̀ bóyá sí sí yẹ̀sì níbẹ̀ náà kọ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run wàá fi sí sí yẹ̀sì fún rárá ṣùgbọ́n ẹnu tó lò láàrin mọ̀lẹ́bí tó fi ṣe dáadáa ọkùn mọ̀lẹ́bí ò já lọ́wọ́ rẹ̀ orí pa iṣẹ́ rí mọ̀lẹ́bí tuntun yẹn yóò mọ̀ ọ́n bẹ láyé kò ní parẹ́ tí òbá ti wá parẹ́ yẹn yóò mọ̀ ọ́n kọ́ ládàá fẹ́ rí rẹ̀. nínú sẹ́ni tó sì wọ́n jù láyé òde òní ká tó mọ̀lẹ́bí kan kódà kọ́ máa ń kó mú fóònù kó kó nínú mọ̀lẹ́bí sọ̀rọ̀ ni mọ̀lẹ́bí wo ni èyí sí wàhálà ń bẹ̀ láàmú sọ fún mi káwọn èsì mọ̀lẹ́bí nílé èèyàn gbogbo wa sábúrò bàbá rẹ̀ ò tẹ bàbá rẹ̀ bàbá rẹ̀ ó tẹ̀ àbúrò bàbá rẹ̀ bí bàbá rẹ̀ náà bí wọ náà bàbá tí wọ́n wọlé nìyẹn táwọn kẹta yìí tẹ ẹjọ́ mọ ọmọ mọ́tò payé lára yín ló parí jẹ ọmọ ọ̀gá mi lóko àgbàdo ní òní bàbá mi pàtàkì fún mi màá bí yóò lè tò sẹ́ àfi màá kí lè mú láìsí mi níṣẹ́ ìṣó mọ wá dá wàhálà lẹ́ẹ̀ ọkùnrin mọ̀lẹ́bí ó mọ já àwọn aráàta tí mo mọ̀ nípa mọ̀lẹ́bí ní máa já sọ̀rọ̀ mọ̀lẹ́bí ní rọ́ngílì gbogbo àwọn àtìrí mọ̀lẹ́bí ẹ̀ máa fi jáde sáwọn aráàta gbogbo àtìrí mọ̀lẹ́bí tó ní di privacy ẹ́ síbẹ̀ ní jọ́nsẹ̀ akànjọ́ ń ṣe bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ló pa ìyàwó bàbá mi mọ́mọ́ ẹ̀ náà máa bò ní ẹ̀fọ́ gẹ́ẹ̀tì àníwá bá sì ń sọ̀rọ̀ kan wípé ẹni tara lé rẹ̀ lọ́pọ̀ kò ní àbúrúdí sí ni gbogbo wọn mọ̀lẹ́bí tí ó mojúmọ́ kókó ní oríṣẹ́ mẹ́mbà bẹ̀ ó kàn dá wọn lọ́rẹ̀ ń bẹ̀ ní ẹjọ́ olọ́rẹ̀ ń bẹ̀ ní mọ̀lẹ́bí tí ẹ sọ mú àtàwọn ẹ̀kún kan wá ẹ̀dàkà mùsùlùmí bẹ́ẹ̀ náà hùn ó dà kó jẹ́ wọn nìkan mùsùlùmí láàrin wọn ìdílé bàbá ìwọ nìkan mùsùlùmí ìdílé ìyá wọn kan mùsùlùmí gbogbo àwọn tó kù jẹ́ ẹlẹ́bọ ọjọ́ kéèké jù bẹ́ẹ̀ lọ wọ́n já wọn dànù. àdúrà máa ń gbà torí kí n so kò mọ̀lẹ́bí pọ̀. ó bá já wọn làwọn bá ń sọ pé àtòrí ah, pé ẹ̀sìn rẹ ẹ̀sìn nìkan kó bá wá sókú kó bá sókun kó bá wá sókè nìkan ẹ̀sìn rẹ̀ mọ̀ pé àwọn làwọn. bẹ́ẹ̀ tó bá ṣe ṣe inú ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ tiẹ̀ òsà kò dágbó yẹ̀rọ òsà inú ẹ̀sìn náà fẹ̀ ẹ̀sìn ọlọ́run kó bá wọn ṣe. ẹni bá ń jákùn mọ̀lẹ́bí ẹ̀sẹ̀ ńlá tí máa ń kọ bí gbígbà àdúrà bákan náà tanawul al-haram wal-khaba'ith máa ń jẹ ìwọ ìmá jẹgé ìfẹ̀mí ká máa jàrámù ìjádùn àwùgbọ̀n kó sọ dúkìá ń dúkìá kó sọ ìtara tiẹ kó sọ owó olówó dìdì tiẹ irun wájú kó sọ mọ́tì pàkọ́ tó lógún ológún gbogbo ọ̀nà haramu wọ̀nyí ìjẹ́ ká gbọ́ àgbọ̀. Mẹ́jọ kó bẹ̀rẹ̀ tó. Torí pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban. Ní ilẹ̀ nìkan nínú àwọn tí wọ́n ti síwájú wa tó jẹ́rú ọlọ́wọ́ ọba kó jẹ́ màláì kó jẹ́ ànábì àbó jẹ́ òjíṣẹ́. bá fún wípé máa lọ láti máa gbàdúrà rẹ̀. mo fi ilẹ̀ fún máa ṣe nǹkan ìwọ̀. síbẹ̀síbẹ̀ ànábì mi ló jẹ́ ṣùgbọ́n. ìyá ayé wa fọ́ tòlókóló nínú ọ̀pọ̀ yìí báyìí ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ọba ní tó mọ́ ní ẹjẹ́ nínú tó mọ́ lẹ́sìn máa lò tẹ̀mí ayé ọlọ́run sọ pé àkàràmà àti gbogbo ẹ̀ máa ń jọba mọ́ra wọn àforíjì. ànábì dàhùn ìṣọwọ́ rẹ̀ níjẹ́ wà lánàá làhùn hadid ẹ̀lẹ́mẹ̀lì sáà dẹ̀ bọ́ọ̀sìn wà kọ́dìrì fìṣọ́ọ̀tì wa'malu salihan ọlọ́tún fún onímù jíza tó kàn mú irin láìsí tó ṣẹ̀jú lọ sílé arọ́ tó kàn máa tẹ̀ náà ni ajẹ́ irin fún wà láì náà lọ́gbẹ̀ àdí ajẹ́ irin fún arọ́ irin fún afẹ́tì irin fún yóò kàn mú iná ni yóò sì máa fi yóò sì máa fi ṣe bá fi ṣe yóò fi irin yóò fi rọ aṣọ ogun tí wọ́n fi ń jà yóò fi rọ aṣọ míì yóò fi ṣe ọwọ́ yẹn wọ́n ń ṣe ọlá àdìsọ́lá àdìsọ́lá àdìsọ́lá ló ní nínú tó lóore jù láyé téèyàn ń gba bẹ̀ẹ́rì jẹ mu tọ́nà ọba faramọ́ jù gbóníṣẹ́ ọwọ́ torí pé ànábì Dáwúdù ara ṣẹ́ ọwọ́ ẹ̀ ní ti ń jẹ. yóò máa gba ọwọ́ rẹ ni ló tún ṣe ló tún ṣàbòsí ń bẹ̀rù ló ń parọ́ ń bẹ̀rù iṣẹ́ dúkà bí àǹtí ẹ̀ ní jẹ ọwọ́ kí wọ́n á ti kí ni rọ́pò tó ń kọ́ ìjẹ ọwọ́ kí ni bàbá òkú ṣe fún yàn ṣe àtọ́nù kàn bá yé wájọ́ kalẹ̀ yìí lára ọ̀nà ń tẹ̀yẹ̀ tí máa ń wá ìsúnmọ́ náà kọ́ lọ́dún máa dá ìyẹn lóògùn gbàdúrà ní kó lóòótọ́ ti fọwọ́ tó di. torípé sẹ́yìn gẹ́gẹ́ ara rẹ̀ gan iṣẹ́ àgbáríkà ni. ìfẹ́ nìkan tó pariwo mọ́ kò sí onítọ̀wọ́lọ̀gá ara rẹ̀. bó ń wọ̀ láti sìn ní sí ṣọ́ọ̀bù sí ilé ẹgbẹ́. kò sí ẹ kò wá bí iṣẹ́ ní aago mẹ́jọ ẹ dìbọ́sì owó ẹ̀ wọ́n ń ṣe promotion bì kan tàbí kéèkì rẹ̀ ò pé kí ló wá dé tó wá sí tó ní sọ wọ́n ráǹdé yìí kò tó fẹ́ jù rẹ̀ yìí kódà nìkan sọ ọ́nà ó ní àwọn máa ń kọyọ́ fi pa máa ṣe ọwọ́ ni mo ní àbàbẹ̀rẹ̀ ọlọ́run bó bá ti ẹ̀kọ́ sínú ẹni kó o ní yóò sì jẹ́ ọ̀rọ̀ ọba gbé iṣẹ́ àgbáríkà ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ náà fẹ́ wá kọ́ mọ́ ayé àlébi tí ń pa wájú ẹ̀bí ẹ̀mí ìsìn ó ti padà wá ní wíwá tí ń ké láti ń kà ọ̀sẹ̀ ọwọ́ ti wá bẹ̀rẹ̀ ọlọ́run bá jù láti haramu láti fi haramu lẹ̀ sábà tèèyàn jẹ́ láti ṣe àdúrà tí ànábì ní káṣe sáà máa ṣàdúrà ẹ bọ láti gba ìlànà bíbí àṣàdúrà àwọn àdúrà bọ́ọ̀lù rẹ tí wọ́n wò àwọn àbùdúrà máa wó ní iyeye káàkiri orí iyeye ló ti ṣe àwọn àdúrà máa lórí orí ọ̀gánwó orí ilé òkété lóru àdúrà tó wọ́n kọ́ lo àkọ̀fẹ́ kó tó fàdúrà tọ́lọ́ ọkọ̀ gbólúgbò ṣẹ́bẹ̀ láì gbẹ́kẹ́ yà sí àwọn èèyàn rí ọlọ́ọ̀bá sí nǹkan olúgbò ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kùránì ọkọ̀ wí olúgbò ọlọ́ọ̀bá kọ́kọ́ fẹ́ àṣẹ mẹ́ni ọlọ́ọ̀bá bá sì ní ìlú púpọ̀ ọjọ́ ọmọ ẹ̀dá ìyẹn ọlọ́ọ̀bá ọjọ́ ọmọ ẹ̀dá ìyẹn ó yẹ àwọn gbèrè ìlú tí ń pàṣẹ mọ́ lọ kò sí ń jáde kó lulẹ̀ àdúrà kí ló dé mo fẹ́ pàṣẹ mọ́ lọ ni ọdún nígboyà ọdún tó ẹrú gbòdẹ́ ẹ̀kọ́ láàrin ọ̀daràn pàtàkì ẹ̀rù fífún láńsọ́ àrí fíìmù kan ò tí ò bá tí ìbáyín àjò fóun sí lọ́n jíbẹ̀ fóun lẹ̀ jíbẹ̀ ní ìbámu farana àwọn àdúrà káfẹ́rúkà lùwà láyé rúgbóná ṣe ìsàlùwàlá rẹ̀ tó méjì ń bẹ́ńlẹ̀ láti ẹ̀rọ ìkìlẹ̀fẹ́ ńkọ́ hmm? àdúrà tákàtẹ̀ kan rọ̀ àwọn tí ń pọ̀pọ̀ ní kásẹ̀ kan rọ̀ gbogbo àwọn ọ̀nà ìlú jọ́nà dáadáalẹ̀ táwọn fi ń ṣàdúrà yìí sábà ti jìnà sí ọlọ́run ọba yóò gbàdúrà wa wọ́n lọ bá ẹ̀dà hìí pẹ́ bóyá ọlọ́run ọba ìjọba fúnra wọn sàádá kí ló wà fún lórí àgbóyè la ilaha illallah subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk